fàájì ọ̀sán lórí Orísun tẹlifíṣọ̀n ó ní ètò tó gbálẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ sórí ẹ̀rọ amóhùnmáwòrán yìí léni adéfẹ́wọ́n fowó ṣadé lórúkọ tèmi ọmọ onílẹ̀ tó ń tẹ̀ jẹ́jẹ́ the only fowo of Lagos ah ẹ wo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin lẹ ń pa mí bí ọtí ṣé tìfẹ́ tẹ ní sí mi lórí Instagram ni mo fẹ́ sọ ni àbí lórí Facebook ẹ̀yin kan tiẹ̀ túwà ẹ̀ tún máa tún pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ah gbogbo yín pátápátá lẹ ṣe lẹ́yìn ọlọ́run ẹ̀yin ló kàn ẹ̀yin ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín torí pé kí ni ìfẹ́ tẹ ní sí mi òun ló ń tì mí gbọ̀ngbọ̀n láti tún lè máa ṣe mọ́ ní gbogbo ìgbà tó ìfẹ́ tẹ ní sí mi kò ní tí kò ní tẹ́ ẹ̀yin náà gbogbo ibi tẹ́ ẹ bá dé ayé a máa ṣùgbọ́n yín a máa ṣe lóore bákan náà mo wá dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ púpẹ́ ẹ wo bí mo ṣe ń dáàzù tí mò ń dán mo dúpẹ́ lọ́wọ́ ìbílẹ̀ vogue ẹ̀rí àwọn àǹkárá àwọn àǹkárá gidi ṣé rí gbogbo aṣọ tẹ́ ẹ bá ti rí lọ́rùn mi ẹ ti mọ̀ wípé látọ̀dọ̀ ìbílẹ̀ vogue ni ìbílẹ̀ vogue kò kí ń ta aṣọ less quality gbogbo stone wọn ẹ rí bó ṣe ń bì original stones tó máa ń pè ní DMC diamond stones ó ní ìbílẹ̀ vogue tó máa ń lò ẹ wo ìbílẹ̀ vogue mo gbé fún yín ẹ ṣe ẹ kú tọ́jú mi ní gbogbo ìgbà àwọn èèyàn gan ń pè mí pé ah, aṣọ tẹ̀wọ̀n yẹn aláìkẹ́ i love àwọn sáyìn i love design yín èmi náà kọ ìbílẹ̀ vogue ló wà ń bẹ̀ tó mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìbílẹ̀ vogue àti demi underscore luxury ẹ ṣe ẹ kú ìtọ́jú mi ní gbogbo ìgbà ètò fàájì ọ̀sán ni ètò tó ti dé ẹ bá mi pé gbogbo àwọn ará alẹ́ pátápátá ẹ bá mi pé àwọn olólùfẹ́ mi pé Fowóṣadé Adéfẹ́nwá ó ti wà lórí ètò fàájì ọ̀sán ní ọ̀sán yìí ètò tẹ máa ń gbádùn ní dédé agogo méjìlá títí di agogo kan ọ̀sán fàájì tó ń ṣan ó ń ṣàn toyin toyin fàájì tó ń ṣan ó ń ṣàn tẹ́wàtẹ́wà ní à lórí iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn Orísun Orísun àá Orísun tẹlifíṣàn àpè méjì ọ̀kíní wa ọba ẹyẹ àwa làgbà àwa ni bàbá lẹ́yìn wa kò sẹ́lómi àpè méjì gbogbo ètò tẹ́ bá ti rí lórí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ẹ wo kò sí orí ẹ̀rọ amóhùnmáwòrán mi tẹ́ ẹ ti lè jẹ̀gbádùn àwọn ètò mi ṣé ti sinimá àgbéléwò la fẹ́ sọ ni àbí àwọn orin lọ́lọ́kan òjọ̀kan eléyìí tí wọ́n fi àwọn ẹ̀rọ tó múnádóko tí wọ́n fi yà àti àwọn sinimá tó jẹ́ pé àwọn òṣèré tó rẹwà àwọn òṣèré jàǹkànjàǹkàn tí wọ́n wà ń bẹ̀ bákan náà nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn àwa kì í fojú kéré ẹnikẹ́ni ẹ máa wo àwọn sinimá mi tó jẹ́ pé àwọn òṣèré ìlú mọ̀ọ́ká wà ń bẹ̀ ẹ tún máa wo àwọn míì tó jẹ́ pé àwọn òṣèré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde àwọn náà kópa ń bẹ̀ ẹni tó di ìlú mọ̀ọ́ká lẹ́ni ibì kan ló ti bẹ̀rẹ̀ o ìdí nìyẹn tó pé nílé iṣẹ́ Orísun tẹlifíṣọ̀n a kì í fojú kéré ògo kógo nítorí pé ògo tó fẹ́ fọhùn ní ọ̀la ọ̀la dẹ̀dẹ̀ yìí kò sẹ́nikẹ́ni tó mọ̀ ohun gbogbo lọ́wọ́ orí bí kéwọ́n ṣe sọ ó ní òun gbogbo láwọ́ orí orí ẹni làjí kí orí ẹni làjí kẹ fún ìdí èyí níléeṣẹ́ Orísun tẹlifíṣàn a kì í fojú kéré ẹnikẹ́ni tàbí ògo kankan tó ní èní yìí àlejò mi tí mo gbé wá ẹni pàtàkì ẹni ńlá ọ̀dọ́mọdé ọkùnrin tó mọbi tó ń lọ tó mọ nǹkan tó fẹ́ tó dẹ̀ ti dásẹ̀lé tó ti fi gbogbo ara sínú ẹ̀ ó ní àlejò tí mo gbọ́ sórí ètò mi lẹ́nìí ah kò kí ń ṣe ẹja o kò dẹ̀ kí ń ṣe akọ méjèèjì ló ṣara lóore méjèèjì ni mo kó papọ̀ nígbà tí n bá dókè lọ́n tí n bá padà dé àtẹ̀mí àtàlejò mi èmi fún wọ́ọ̀f Lagos àlejò mi Investor Bobby àwájọ ṣe kí ni àwájọ mú nǹkan ńlẹ̀ àwa gbé dìde lódìdí fún ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká dókè lọ nígbà tí n bá padà dé màá àlejò mi hàn mò ń bọ̀ mo sọ fún yín lẹ́ẹ̀kan mo nígbà tí bá máa padà dé mo ní atẹ́mí asálẹ́jọ mi la máa dìjọ wọlé ẹni yìí ẹja ń bá kàn àti ẹja àtakàn méjèèjì ló ṣara lóore fún ìdí èyí méjèèjì tí mo kó papọ̀ tí mo sọ ní odidi ẹyọ kan lórí ètò fàájì ọ̀sán pẹ̀lú ìwọ̀nyí ọ̀rọ̀ ẹ̀yìn Fowóṣadé aka Fowó of Lagos lẹ́yìn mi kò tún sẹ́lòmíì mọ́ àlejò mi ti wà níkàlẹ̀ Adébáyọ̀ Adélékè aka Investor Bobby ẹ bá mi kí gbogbo ara ilé um, orúkọ mi ni adébáyọ̀ adéníyì tí gbogbo èèyàn mọ̀ sí investor bobby inú mi dùn láti wá sórí ètò yín lénìí i really appreciate um, ṣé kí n máa sọ̀rọ̀ láàrin. ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ ń pè mí lórí ẹ̀rọ ayélujára pé ẹ àǹtí fowó of Lagos ẹ bá agbẹ́ni báyìí wá ẹ bá agbẹ́ni báyìí wá gbogbo yín náà ni mo dẹ̀ ń kọ̀wé padà sí wípé gbogbo orúkọ tẹ́ ẹ fún mi lẹ́yọ kọ̀ọ̀kan èmi náà ti ń ṣiṣẹ́ lé lórí lára orúkọ tẹ́ ẹ fún mi pé investor Bobby kìíní kan kìíní kan a máa ní Instagram a máa rí ní Twitter a máa rí bó ṣe máa ń dalẹ̀ rú kìíní kan kìíní kan ẹ wọn wá ara wọn náà ni mo ti wá gbé wáyò investor Bobby ẹ wo wọ́n jẹ́ ẹni tó máa ń ṣeré orí ìtàgé bákan náà wọ́n tún jẹ́ producer fún eré orí ìtàgé ṣùgbọ́n ẹnu oníkàn ni wọ́n ti ń gbọ́kàn a máa mú lẹ́yìn ọkọ̀ kan ni ẹ má kánjú gbogbo àwọn tó bá wà láyìíká ẹ pè wọ́n wípé fàájì ọ̀sán ti dé padà pẹ̀lú àlejò ẹ̀ Investor Bobby ó yá àlejò mi ẹ bá mi sọ orúkọ yín fún gbogbo àwọn ará lẹ́nu. ẹ kú ìjókòó ẹ̀yin tẹ́ ń wò mí um, orúkọ mi ni adébáyọ̀ adéníyì aka investor bobby. Hmm. ó dáa ilé ẹ̀kọ́ wo lẹ lọ láti ìbẹ̀rẹ̀. ah ní primary school ẹ jẹ́ láti primary school ní primary school mo lọ sí um, the apostolic faith northern primary school ní um, maryland so lẹ́yìn ìgbà yẹn mo kúrò ń bẹ́ẹ̀ pé kí ni kò sówó school láti san wọ́n ń disturb wa dẹ̀ wà ní primary five ńgbà yẹn a hmm. gbọ́dọ̀ ṣetán ká ṣe wáyẹ́ẹ̀kì e ká bọ́ sí JSS ọ̀hún bí mi láti mú mi lọ sí public school which is St Francis ní same Maryland ní Èkó ń bí báyìí Èkó so St Francis ni mo ti ṣetán um, it's an um, Anglican church um, Anglican um, school ibẹ̀ mo ti ṣetán tí mo wá lọ sí Aládùúrà comprehensive high school ní Anthony lẹ́kọ̀ọ́ náà ń bì báyìí lẹ́yìn aládùúrà mo rí pé ah, kí ni mo fẹ́ ṣe èmi mo nífẹ̀ẹ́ sí entertainment lọ́pọ̀lọpọ̀ hmm. anything ni pé ká máa kọrin ká máa jó ká máa ṣe nǹkan bíi anything entertainment ṣàbò ká máa ṣeré mo like ẹ̀ lọ́pọ̀lọpọ̀ hmm. mo ní òkè kí ni mo lè ṣe mi ò fẹ́ lọ sí yunifásitì torí pé kí ni ti bá lọ wọ́n máa kọ̀kọ́ wa ní tẹ́tíwárì ẹ̀ wọ́n máa kọ̀kọ́ wa ní báyẹn wọ́n máa kọ̀wé báyẹn wọ́n máa sọ̀rọ̀ ni kò sí action kò sí anything wọ́n ní à mi ò ní lè lọ wé sí four years mi ní school hmm. oníkálukú ló mọ nǹkan tó ń fẹ́ fún rẹ̀ mo bá àwọn òbí mi sọ ọwọ́ time yẹn ni dáàdì mi travel wọ́n mímí ní pé kí lọ sí private school kó tẹ̀ jẹ́ pé mo máa tètè ṣe kí ni mo kọ́ wáyé kìmí bá tí mo máa kọ́ wáyé kìmí ní pé ká lọ sí private school eh, private university bàbá mi kú kò sẹ́ni tó máa san owó private university fún ibẹ̀ nǹkan tá a lè ti mú fún jáàmù nìyẹn kò sẹ́ni tó máa san fún wa báwo lè máa jẹ́ báyìí wọ́n ní mọ́mì ẹ jẹ́ ń lọ sí fíìmù kìíní mi tí mo fẹ́ ṣe jẹ́jẹ́ nǹkan tí mo ti fẹ́ nìyẹn iṣẹ́ tíátà kíkú lọ kọ́ iṣẹ́ tíátà mi mo wò káàkiri ibo ni mo ti lè kọ́ iṣẹ́ tíátà tí mo máa mọ̀ lẹ́kùnrẹ́rẹ́ mo rí nǹkan wà ní north film school kan wà ní north ní sorry ní Jos nǹkan náà wà wálé adénúgá film production àwọn òbí mi ní pé wọn ò ní rán mi lọ sí Jos tó pé kí ni ó ti jìnnà jù mo ní òkè ẹ jẹ́ kí n lọ sí wálé adénúgá ìsọlọ ló wà èmi wà ní ilé èkó ń bíbà èmi wà ní Maryland kò jìnnà síra wọn a lọ sí wálé adénúgá ní twenty twelve a lọ kọ́ film and television production èmi ò tún sí ní acting mo wà ní film and television production ní ọ̀dọ̀ Wálé Adénúgà ìgbà tá à ń ṣe tá à ń ṣe ó wá dín táìmù kan ṣe Papa Ajasco and the rest wọ́n nídìí àwọn young boys and young girls àwọn tó wà ní film school àgbàlagbà ní gbogbo wọn mo wà láàrin àwọn méjì tó kéré ní ní set one gbà yẹn tá ní size not by age ní size mo kéré gan gbà yẹn tó fún mi mọ́ Ajasco àmì ọmọ Ajasco àbí báwo lọ́mọ yẹn pè é ẹ aṣáájọ ń ṣe ń gbàǹgbà mọ́ mo ti ní flẹ̀ fún acting o mo lè ṣe kíni mo lè ṣe kíni adilongo pátá máa parí school wọ́n dọ̀ wá sí ni pé àti parí school ká lọ ṣe kàrí àwa kò síbi tí máa sá sí kò sẹ́ni tó máa help mi gbogbo ibi tí bá ń lọ máa ní pé kí n gbówó wá ni kí n gbówó wá ni wọ́n ti ka score rẹ̀ di ó yẹ kí n dẹ̀ wọ field yìí kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe as a professional kí n máa fẹ́ bu mi hàn wọ́n ní kíníkan kíníkan mo dẹ̀ lọ sórí Instagram mo lọ káàkiri àwọn actor wo àwọn celebrity wo ló wà ní area mi tí mo lè lọ bá tí mo lè lọ sábà wípé àfi ìsọwọ́ ó wà ní àdúgbò mi. Hmm, lẹ́kọ̀ọ́ ń bí ní èkó ń bí báyìí mo wá mẹ́sẹ̀gì àfi ìsọwọ́ ó ní òkè o professionally wọ́n máa ń gba fọ́ọ̀mù mo ṣáà gba fọ́ọ̀mù mo ṣe ní bàbá ní pé òkè torí pé mo ti kàwé níbì kan mo ti ka fíìmù níbì kan tẹ́lẹ̀ òun máa mọ bóun ṣe fẹ́ support mi. kí kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin yẹn ní ọdún wo lẹ lọ sọ́dọ̀ Wálé Adénúgà tẹ lọ kọ́ṣẹ́ yẹn. ok ìgbà tí mo máa sọ tẹ́lẹ̀ ẹ̀kọ́ ẹ̀ mo ní mo lọ kọ́ iṣẹ́ film and television production lọ́dọ̀ Wálé Adénúgà ní twenty twelve. twenty twelve. yes mo dẹ̀ lò ọdún méjì mo parí ní twenty fourteen ọdún wo lẹ wá tún wá lọ sí ọ̀dọ̀ àfisọwọ́. so ìgbà tí mo parí ní twenty fourteen mo lo um, mo lo bíi one year plus ní ilé tí mo fi gather information tí mo fi ṣe tí mo fi mọ̀ káàkiri mo á lọ sọ́dọ̀ àfíìs ọwọ́ ní twenty i think twenty six twenty sixteen ni mo lọ sí ọ̀dọ̀ àfíìs ọwọ́ so mo gba fọ́ọ̀mù mo ṣe mo mọ̀ mo bẹ̀rẹ̀ sí lọ sí location mo ń lọ káàkiri wọ́n ń kọ́ mi wọ́n ń ṣe wọ́n nǹkan tí mo nífẹ̀ẹ́ sí lélẹ́yìí hmm. in general mo ti lò six eh, mo ti lò four months in general and four years in general kémi náà máa produce na because I went to film school to study film and television production ó yẹ kémi náà máa produce nsìn mo lọ bá bàbá ìyẹn àfi ìsọwọ́ mo ní ah, yes sir mo fẹ́ produce film tèmi hmm. kí n tiẹ̀ wo bóyá máa ń rí ọ ní Adébáyọ̀ má rush calm hmm. down farabalẹ̀ kó wo mo ní yes sir mo ti bó kíni mo ti kọ́ mo kọ́ acting mo kọ́ film and television production bàbá ìtọ́ ẹ̀ mo yẹ wá sábà yín ẹ help mi ẹ fà mí mọ́ra bí ọmọ yẹn ní òkè kó sí wàhálà a máa ṣe iṣẹ́ ọ ṣàfùnmi ní sítórí a ṣe àmọ̀ a lọ wọn actor kan fún fíìmù mi ẹ̀ ń gbà yẹn náà. kí lorúkọ fíìmù yẹn. Um, orúkọ táìtù fíìmù yẹn ni bógiri òlanu. bógiri òlanu lọ́dún wo lẹ yà á. ní two thousand and eighteen. lẹ fíìmù yẹn bógiri òlanu. ní bógiri òlanu. Um, it was marketed by Toymax Films Owode. So, a yà ní twenty sixteen gbà yẹn. So, gbà tó di no I ní 2018. Sorry, 2018. but all the 2019 to 2020, I drop it. the reason why ni pé èmi fúnra mi ni mo delay to tó pé kí ni mi ò tí kọ́ eh, bọ́yì máa market ẹ̀ ẹni tá a máa gbé fún tá a bá máa ṣe tán ẹni tá a máa so mo ní láti farabalẹ̀ mi ò rọ̀ṣẹ̀ tó a ló Lateef Adédìméjì Mide Martins Wùmí Toríọlá Ṣèyí Ẹ̀dùn I'm shy àfisọwọ́ náà ìyẹn náà act nínú ẹ̀ òkèlè náà wà nínú ẹ̀ nínú fíìmù yẹn náà that was my first movie. yorùbá movie. okay. but before that first yorùbá movie a máa ń ṣe ní film school a máa ń ṣe there is what they call short films okay. a máa ń submit it fún film festivals and all that oh, yeah. a máa ń gba award fún yẹn náà and travelling and all that so that was not professionally for me because school láti ṣe gbogbo yẹn but professionally wise Bógì Olánú was my first movie. ever movie. Um, lẹ́yìn yẹn ń kọ́ ìgbà tí mo ṣe tán pẹ̀lú àfisọ̀rọ̀ tí mo ṣe fíìmù ẹ̀ tán pẹ̀lú àfisọ̀rọ̀ ọwọ́ táìmù ẹ̀ ni iye mi wá eh, ní láti um, láti hẹ́n lọ́dọ̀ àfisọ̀rọ̀ kí lè fi ṣe graduation kí fi bọ́ síta kí wá dá wà so after a while um, a ṣe graduation. lọ́dún wo lẹ ṣe graduation. a ṣe graduation ní twenty twenty one that was just um, last year. okay. a ṣe tán ní um, a ṣe graduation ní last year so láti last year yẹn mo ti wá dá wà mo ti di ọ̀gá kékeré ara mi. fíìmù mélòó lẹ ah. ti wáyà láti gbàgbé ti dá dúró. ah kò ṣe ń kó. sorúkọ <laughs> fíìmù kan náà nìyẹn ó dáa àlejò mi ṣì wà ní kalẹ̀ wọ́n sọ pé kò ṣe é kó alílẹ̀ nìyẹn ti pé ẹja ń bá kàn kò ń ṣe pé ẹja ń bá kàn kàn àtẹ́jẹ́ àtakọ̀ ni mo kó papọ̀ ẹ jẹ́ ká dókè lọ nígbà tí n bá padà dé àlejò mi wà ní kalẹ̀ ẹ̀ tún wá gbọ́ méjì mẹ́ta kó tó di pé àlejò mi dágbére lórí ètò à ń lọ à ń bọ̀. fàájì ọ̀sán ni ètò tẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ìmọ̀mọ́ yín ọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ yín Fowóṣadé adéfẹ́wá Victoria ọmọnílẹ̀ tó ń tẹ̀ jẹ́jẹ́ the only forward of Lagos àlejò mi wà ní kalẹ̀ Adébáyọ̀ aka Investor Bobby ẹ̀yin náà ti gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ìrìn àjò wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tá a sọ nígbà tá a fẹ́ dókè lọ lẹ́ẹ̀kan náà ni wípé nígbà tá a bá padà dé àwọn sinimá wọn tó kù tí wọ́n ti yà bóyá méjì ni o mẹ́ta ni o mẹ́rin ni márùn ni o ọ máa dárúkọ ẹ̀ fún wa kó tó di pé a wá lọ sórí ètò wa gangan tó jẹ́ ọkùnrin àsìkò yìí. ẹ ní fíìmù mélòó ni mo ti ṣe. lẹ́yìn ìgbà tẹ́ ti ṣe graduation. lẹ́yìn ìgbà tí mo ṣe graduation mo sọ pé kò ṣe ń kó tó pé kí ni ó pọ̀ gan-an ó ti pọ̀ jù. ó pọ̀ fún wàrísì wá wá wàrísì. tó <laughs> ọ́ndà ọdún kan náà ni gbogbo ẹ̀ ṣe lọ kò ń ṣe pé mo rọ iṣẹ́ kò dẹ̀ ń ṣe pé gbogbo ẹ̀ ń ṣe fíìmù tó ṣe kiri i work mo bá àwọn professional ṣiṣẹ́ tó gbé kiri kan tí mo ti kọ́ for more than five years hmm. ni kiri so ti bá lò ọdún kan fi ṣiṣẹ́ ten mi ò ṣọ́ọ̀bù yọ pọ̀ jù tó gbé kí ni professionals ló handle iṣẹ́ mi as a professional they always do it professionally you understand so um, lẹ́yìn tí mo ṣe tán pẹ̀lú àfisọ̀wọ́ mo ṣe àwọn fíìmù kan um, nǹkan ṣe bí o ti mọ. ṣe bó ti mọ. yes hmm. mo ṣe nǹkan àdúrà. àdúrà. yeah ìyẹn produced by um, nice tea. okay um, Babatunde nice tea. okay wọ́n á lọ ṣe èmi mo ṣe fíìmù kan um, ọmọ ẹkùn. ọmọ ẹkùn. ọmọ ẹkùn ìyẹn wà lórí YouTube lọ́wọ́ báyìí over over eight thousand views. views wow in that two months that is a drop it so ọmọ ẹkùn it was directed by amshaafadin um, Olabode. Olabode. ó yẹ kẹ́ ti gbọ́ orúkọ yẹn tẹ́bà dẹ̀ ti gbọ́ èèyàn ńlá ni nínú directing nínú script writing ọ̀kẹ́rẹ́ inú ayé ọ̀kẹ́rẹ́ inú ayé ṣàáfàdín hmm. ọlábọ̀dé ó produce ó direct ọmọ ẹkùn um, ibrahim shatta wà nù ẹ̀ um, ìyàgbọ́n kan wà nù ẹ̀ òṣèré pọ̀ nínú ọmọ ẹkùn òṣèré pọ̀ nínú ọmọ ẹkùn ìgbà tá a parí ọmọ ẹkùn a ṣe fíìmù kan adákẹ́jà. Hmm. adákẹ́jà bíi. adákẹ́jà hmm. it was fantastic Adékúnlé Azeez ló direct ẹ̀ okay. um, aka Mr Spirit okay. àwọn òṣèré tó wà nínú ẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ Wùmí Toríọlá ó kọ́ fún wa rí. ọ̀rọ̀ tí mo ti bá ṣiṣẹ́ ó ti pọ̀ jù lẹ́yìn yẹn mo ṣe fíìmù kan Sunday ọmọ omi. ọmọ omi ìyẹn ti wọ one million views lórí YouTube already. bye bye. bye bye. ee ẹ ti bó káàdì lé. <laughs> ìyẹn ti wọ one million views lórí YouTube báyìí Sunday ọmọ mi èrò tó wà nínú ẹ̀ wọ́pọ̀ mi ò lè ka tán ẹ̀yẹn lọ́wọ́ àwọn fíìmù mi tí mo dákọ Sunday ọmọ mi Adákẹ́jà um, Bógiro lanu Ọmọ Ẹkùn èmi dẹ̀ ṣe ń bọ̀ lọ́nà tí máa drop in the next two months ìyẹn ọmọtasẹ̀ abèjìmọ̀ ni ó yá gẹ́gẹ́ so tíyẹn náà bá jáde ó máa jáde sórí YouTube àwọn mákítà tí mo dẹ̀ ti bá ṣiṣẹ́ Toymax Films Isolac films corporate pictures àwọn alágbára ńlá ni mo máa ń bá ṣiṣẹ́ tó pé kíni as a young guy mo ní láti bá àwọn professional ṣiṣẹ́ kí iṣẹ́ mi lè ṣe kíni kó lè wà smooth ẹgẹ́ entertainment lélẹ̀ adẹ̀ ní láti fún yín ní the best ẹgẹ́ so. ó dáa ẹ ti gbọ́ látẹnu investor Bobby gbogbo sinimá ti yà ẹ rí i pé àlejò pàtàkì ni mo gbé wá. ó dà ẹ̀yin ọkùnrin àsìkò yìí ẹ̀yin ọkùnrin ìwòyí ẹ̀yin bọ̀bọ̀ wa ẹ̀yin ọkọ wa you know guys of today men of this day investor Bobby kí ni nǹkan tẹ̀lé bá mi sọ because àwọn ọkùnrin òde òní ọ̀rọ̀ yín yé mi kí n má sọ pé kò yé mi ṣùgbọ́n ọkùnrin tẹ́ bá rí Mr. Bobby náà bá yẹ jókòó yìí ẹ ti rí pé ọkùnrin ìwòyí làwọn náà ẹ o tó kí ni nǹkan tẹ́ bá wa sọ lórí ọkùnrin. Um, nǹkan tí màá ọkọ sọ náà ni pé ọkùnrin àsìkò yìí is not by the look ẹ get tẹ́ bá wo gbogbo iṣẹ́ tí Instagram mi tẹ́ bá wo Facebook mi kò ebi mo yẹn máa ń rí lélẹ́yìí mo lọ fún kan ni o so mo ní láti wà as an entertainer ń lọ fún ó máa náà lùkùn kọjá pé tí bá ti ń jáde mo máa fẹ́ kọ́ máa rí ni pé talẹ́ nìyí tó ń bọ̀ yìí ẹgẹ́ ti tẹ́ ìmọ̀ye wà báyìí kò ṣe pé so nípa àwọn ọkùnrin àsìkò yìí pé gbogbo wọn ni ó jẹ́ ọmọ ìpátá oye gbogbo wọn ni ó jẹ́ ọmọ báyìí àjálè ẹgẹd oye gbogbo wọn ni ọmọ yahoo àìmọ̀ wọn jẹ́ pé frustration gbà mí ẹ̀gbọ́n ní jẹ́kẹ́ lómi ní time láti gẹrun ẹ̀ ó máa kàn fi hàn ẹ́ lẹ́ni pé kínní ọwọ́n ọkùnrin àsìkò yìí gbogbo wọn ẹ jẹ́ ìmáṣọ pé gbogbo wọn tó gbé kí ni mi ò mọ́nú anybody inú ara tèmi ni mo mọ̀ most of them they are frustrated over frustrated kò sí help hmm. kò sí support kò sí ìrànlọ́wọ́ kò sí ẹni tó máa sáré lọ bá ní pókè o ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi ọkùnrin kò dé kó máa ń bẹ ìjọba ẹ jẹ́ máa sọ̀rọ̀ ìjọba tó gbé kí ni mi láì kí máa sọ̀rọ̀ ìjọba lórí mídíà lórí afẹ́fẹ́ ẹ jọ̀ọ́ àyè lọ́wọ́n ọkùnrin kan ló wà lórí street jẹ́ pé yes wọ́n need the support ẹ bá fún wọn support wọ́n máa ṣe dáadáa in times of entertainment àwọn tó wà ní street gọ̀ọ̀sẹ̀ nínú music àwọn ló ń ṣe dáadáa jù ú sìn yìí orí wọn lọ torí pé kí ni báyé bá ṣe ń lọ na máa ní láti máa tẹ̀lé kò ṣe pé wọn lọ́kọrin ju bọ̀ báyé ṣe ń lọ à ń tẹ̀lé ọ̀hún ẹ get so amóyọkùnrin jẹ́ pé ẹ máa rí èèyàn kan Eh, ó ń fọ́gò ó ń ṣe ó mọ̀ tẹ́ bá béèrè tẹ́ bá gbé jókòó tẹ́ bá béèrè nǹkan tó ti ṣẹlẹ̀ sí láyé ìgbà kan nǹkan máa rí ni pé yes kò yẹ kó wà nínú position tó wà yẹn. gba tèmi máa bẹ̀rẹ̀ fíìmù mi mo sọ fún yín ni pé bàbá mi kú gba ti máa wọ school tí mi ò tiẹ̀ tí join ní film film production bàbá mi kú ìyá mi nìkan ló wà àwọn ẹbí ẹ mo máa dúró tiẹ̀ mo máa wà lẹ́yìn ẹ gbogbo mi rí gbogbo wọn bí mo yẹn ń ṣe school mò ń lẹ́nìkan ẹ̀mí bí mo ń ṣe school mò ń lẹ́nìkan ẹ̀mí aside film production i'm a forex trader forex trader ni mí ẹgẹ́ mò ń trade crypto mò ń trade ẹgẹ́ so nínú ẹ̀ náà owó yẹn náà mo rí as a forex is a legit stuff nínú ẹ̀ náà ni mo ní tí mo fi ran mi lọ́wọ́ nínú film ẹgẹ́ irú entertainment dẹ̀kẹ́ tó bá lo ọpọlọ ẹ̀ sí owó wà nù ẹ get so as a filmmaker nǹkan jẹ́ pé lọ study nìyẹn bóyá ń rówó òun àti òun máa fi sínú ẹ̀ so as ọkùnrin àsìkò yìí kó yẹ gbogbo wa lọ́mọ pátá kò ń ṣe gbogbo wa ọmọ bá ní àjálè kò ń ṣe gbogbo wa ní òun ló ń bọ̀ yẹn tilẹ̀kùn òun ló ń bọ̀ yẹn pa àbí báwo ló máa ń sọ ẹ jọ ẹ má máa fi ojú burúkú ẹ má máa fi máa wo ọ̀wọ́n ọkùnrin àsìkò yìí ẹ gẹ́t. àwọn ọkùnrin kan wá wà tó jẹ́ pé ẹ máa ń wo síwobí àwọn yẹn ìmíì wà ní wọn tó jẹ́ pé wọ́n bí wọn láti léèrè wọ́n rí olùrànlọ́wọ́ ṣùgbọ́n wọ́n kàn choose láti jẹ́ nǹkan tó fẹ́ jẹ́ àkọ́kọ́ àwọn kan tún wá wà tó ń wo àwòkọ́ṣe wọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. ah kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá um, nǹkan ẹ̀ kan ti máa sọ ni pé àwọn ẹlòmíì society ló fà á hmm. àdúgbò ibi tó ń wà hmm. ibi tó ń lọ environment wọn environment wọn irú school tó ń lọ irú àwọn ọmọ wo ló ń tẹ̀lé tó ń bá pàdé gan-an irú àwọn ọ̀rẹ́ wo ni wọ́n fẹ́ láti mú ṣọ̀rẹ́ mo láwọn àwọn òbí ẹ̀mí gbà mí jẹ́ pé ọmọ yìí máa wà láti dss one dédé ss three wọ ọmọ street school ọmọ wọn ó máa ń rí bẹ́ẹ̀ ìgbà mìíràn yẹ pé pta máa wà gbọ́yẹ̀ bóyá ìyá àbí ọmọ ọ̀dọ̀ nìkan ló máa lọ sí pta àbọ̀ máa ní ẹbí yàrísíká mọ́mí yàrísíká náà lọ sí mítì yẹn tó bá ti dé láti mítì wọ́n máa sàn kọ́ tó bá bọ̀ wá fún mi àwọn òbí ẹ̀mí wọ ọmọ nǹkan tọ́mọ wọn wọ́n ọmọ ibi tọ́mọ wọn lọ tí wọ́n ní pé òkè o ṣó ti jẹun ṣó wà òkè òkè o káàbọ̀ òkú lé wọ́n. kọ́kọ́ sanwó skul wọn kọ́mọ yẹn fọ́lọ́ ẹ̀ ọmọ ṣẹ́gẹ̀t so ìgbà míì society máa ń determine àwọn ẹlòmíì dẹ̀kẹ̀ ọmọ mi dẹ̀kẹ̀ ojú kòkòrò máa ń fa ìwà pálapàla tó máa ń wù ẹgẹ̀t ẹ máa rọ́mọ ẹ̀mí ọ̀rẹ́ ẹ̀ ń lo iPhone ó ti believe ni pé àtòhùn bá ti lo iPhone òun ò tí ì bá ẹgbẹ́ gbé òun ò tí ì bá ẹgbẹ́ ṣe kò ro tàwọn tó ń ra mọ́tò tàwọn tó ń kọ́lé ẹni tó ń lo iPhone lóyìn ń wò ó hmm. tó ti ń bìlíìbù ni pé tóun bá ti ṣe nǹkan tẹ́nìyẹn ń ṣe òun ò ní eh, ayé tí òun ò ti complete hmm. ó dẹ̀ máa lọ bọ́ ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ yẹn máa ní báyìí ló máa yẹn ṣe báyìí ló máa yẹn ṣe tó ti rí iPhone nínú ẹ̀ ti dùn ah ọ̀rẹ́ mi ò ṣe gan kí nìkan kí nìkan ó máa tún lọ ó máa tún lọ ṣèkú ẹ̀ mí ó lè jẹ́ ó lè ní mi ò mọ̀ ó lè jẹ́ kínní ni mi ò mọ̀ ó lè ṣògùn owó ó lè ṣògùn owó mi ò mọ̀ ìyá ní pé ọmọ wa òkè ọmọ wa aṣọ gidi ọmọ nǹkan tó dẹ̀ ń ṣe kò kàn mí mọ́ ọmọ ti mú owó wá lọ ti mú owó lọ sí ilé fún ìyá àti bàbá so nǹkan tó mọ̀ ń ṣe kò kàn wọ́n so ìgbà míì society ẹ ká máa mọ ibi tọ́wọ̀n ọmọ wa ń lọ ẹ jẹ́ ká mọ ibi tọ́ ń rìn sí àmọ́ mi mò ń jáde o mò ń jáde yẹn kò ń ṣe àdírẹ́sì o ẹ máa sọ fún ẹbí tán ah, mọ́mì ìgbà máa kó ìgbà máa kó òun létí mo máa sí ìgbà sọ fún ẹjọ́ o mo ń lọ sí Orísun TV o tó bá tẹ̀ mọ́ àdírẹ́sì ẹ̀ ọ́ṣà ilé gọ́gùn ẹ̀ mo sọ fún ọmọ mi mo ń lọ sí Orísun TV o máa jẹ́ kí àwọn òbí ẹ àbí ẹ̀yin òbí ẹ máa jẹ́ kí àwọn ọmọ yín ẹ máa bèè lọ́wọ́n ibo ló ń lọ Kúnlé ibo ló ń lọ Ṣadé ẹ jẹ́ kó sọ ibi tán ń lọ fún yín tó pé kí ni tẹ bá mọ ibi tán ń lọ lẹ máa mọ bẹ́ẹ̀ máa máa advice wọn sí ní orí ọ̀nà nàìjíríà tẹ̀lé lọ́wọ́ ta wà yìí náà kò sẹ́yìn ṣe bí jẹ́ pa máa máa jáde àní sọ so society ọ̀rẹ́ tá à ń kó um, ibi tá à ń lọ irú school tá à ń lọ ó wà involve also so gbogbo nǹkan bẹ́ẹ̀ ṣá. tí n bá wo àlàyé tẹ ṣe ní àkótán ni wípé ipa òbí òun ló ń reflect nínú ayé ọmọ mi lénìí òbí mi ń tòótọ́ wọn ò bìkítà kó ti sanwó school kó ra ìwé kó ra uniform ẹlòmíì wà kò attend the PTA meeting rí tí kò lè yẹ kó rí bẹ́ẹ̀ táwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé nìí ni wọ́n dàgbà tí wọ́n di nǹkan míì tí wọ́n dọkùnrin ọkùnrin míì gan ó ti di obìnrin lórí ìdúró hmm. ẹ̀yin ọkùnrin àkókò yìí ẹ jẹ́ ká ṣe nǹkan tó tọ́ tó yẹ ká ṣe ṣé ó ní nǹkan kan tẹ́ fẹ́ bá mi fi kún. àbí tẹ́ fẹ́ yọ kúrò mẹ́. Um, nǹkan ẹ̀kan tí máa fi kún náà ni pé kò sí irú ipò tó lè wà kò sí irú ẹni tó lè jẹ́ lẹ́nìí àti nǹkan tó bá ń disturb ẹ lé ni wọ́n ṣàmọ̀ ẹ pé ọlọ́run wà. bẹ́ẹ̀ni. má give up as a young guy as ẹ̀yin ọkùnrin àsìkò yìí bẹ̀rẹ̀ sọ sí ẹ má give up ẹ má wé pé ẹ lágbájá ó support mi ẹ máa fi nǹkan tí mo ṣe yẹn lẹ̀ tàmẹ̀dò support mi máa fi nǹkan tí mo no ẹ má yẹ kó rí bẹ́ẹ̀ ìgbà tí mo máa bẹ̀rẹ̀ career mi as a film producer mo dá wà ní kò sí bàbá ìwọ̀nba tí a lè fi support mi ni wọ́n ti fi support fíìmù ló fẹ́ ṣe àbí kò sí wàhálà lọ máa ṣe ẹ get kò sẹ́ni tó gbówó fún mi but nevertheless mi ò give up mo wà lórí mission mi ni pé mo gbọ́dọ̀ jẹ́ film maker mo dẹ̀ ń achieve ẹ̀ ọlọ́run dẹ̀ bá mi ṣe mi ò tí débi tí mo fẹ́ dé lé nìbọn mò ń gbàdúrà náà ni pé mo máa ní láti débi tí mo fẹ́ dé màá dẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn kan ló ń ṣe cinema movies mo ń gbàdúrà kẹ́mi náà bá wọn wà ń bẹ wọn Kúnlé Afọláyan àwọn Bíọ́dún Stephen and the rest wọ́n ṣe cinema movies, kí ló dé tèmi náà ṣe lè ṣe but if I were determined màá achieve ẹ̀ tó tèmi bá ti lè achieve wọn bá tèmi lè ṣe lénìí ibi tèmi dé lénìí tèmi bá ti lè achieve ẹ̀. láti débẹ̀. láti débẹ̀ ẹ̀yin náà ẹ máa jù bẹ́ẹ̀ lọ ẹ wà dedicated ẹ wà focused kọ́yé ṣe ìpátámọ́ kẹ́yé ṣe ìpátámọ́ ẹ má ní pé ẹ kò sí wọn lọ́wọ́ láti ìdílé òbí ìdílé ìyá àbí kò sí wọn lọ́wọ́ láti ìdílé bàbá jẹ́ kí n bọ́ sórí street kí n lọ máa fa gbogbo hmm. àìmọye àwọn jẹ́ mi fa gbogbo hmm. mi ò mu sìgá kò ń ṣe pé mo fi ń yọ wọn ẹlòmíì ò gbọ́ nǹkan tọ́wọ̀n ọ̀rẹ́ mi tọ́wọ̀n ẹgbẹ́ mi tí yóò ti fà fún wọn lénìí kò ṣe ń kó. ìgboro ti dàrú. so you guys should just um, sorry you guys should just ṣe kí ni kẹ ẹ wà focused fún nǹkan tẹ̀ ṣe kọ́lọ́n dẹ̀ máa ṣe kí ni kọ́lọ́n máa ràn yín lọ́wọ́ nǹkan tó máa sọ nìyẹn. so ẹ investor Bobby kó tó di pẹ̀lú lórí ètò oúnjẹ tẹ̀ níbi kankan bí abiy academy center fún um, training for um, acting ní láì tẹwà ṣó níbi kankan tẹ ẹ ní pé à ẹ mọ̀ bóyá báwo yẹn ṣe wọ́n pé à èmi náà lè fẹ́ dàbí investor Bobby o kìíní kan ṣó níbi kankan tẹ ẹ ti ń train táwọn èèyàn lè wà pé à èmi náà fẹ́ máa ṣe tíátà Mr Bobby ẹjọ́ torí Ọlọ́run. nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, bí mo sọ fún tẹ́lẹ̀ mi ti ṣe freedom dá wà àmọ́ èèyàn tó yẹ kó máa ń bá mi ní pé à èmi náà fẹ́ máa act èmi náà fẹ́ máa ṣe kíní kan mo máa ń jẹ́ kó máa yẹ wọ́n ní pé ẹ wo èmi ò ní skúlù o ṣùgbọ́n tẹ bá ti rẹ́dì ẹ máa gba form láti join mi tó bẹ́yìn lọ sí location bẹ́yìn tẹ̀lé mi lọ sí location location tèmi àbí tí wọ́n pè mí sí o bẹ́yìn tẹ̀lé mi lọ sí lẹ́ máa ma fi máa lẹ́nà sí ọ̀rọ̀ nàìjíríà yìí àti nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ àbí bí entertainment ṣe ń lọ́nsìn ó ti ju wípé ká wá kóra wa sínú yàrá kan ká máa ní bóyá abc ddb zdy láì ṣe kíni láì ṣe pé ẹ rí nǹkan tẹ fẹ́ kọ́ sójú ẹ understand èmi máa ń gbọ́ àwọn èèyàn kúrò ní ibi tó máa ti kọ́ lọ sí ibi tó máa ti lẹ́nẹ̀ ni. practically practically not theory èmi ò ń ṣe theory Practically, èmi máa ń ṣe so èmi ò ní sùkúl kó má di pé èèyàn kan wá bá mi lọ́la ń sọ ní pé àwọn ọjọ́ ẹni mi bọ́bí ó kàn bọ́ wọn ṣe máa jó ijó orí ìtàgé èmi ò kí ń kọ́yàn ní ijó orí ìtàgé bàtà àmà bẹ̀rẹ̀ tí wọ́n ń gbà yín gbogbo wọn bàbá tó máa ń kọ́wọ́ àwọn èèyàn ní ojú orí gbà yín wọ most of them ọlọ́run bá àfọ̀hún kẹ́ wọn so wọ́ọ̀ wọ́ọ̀ fi bẹ́ẹ̀ so entertainment sìn ó ti èmi ò èmi ò kọ́ but ẹ bá fẹ́ lọ sórí field yẹn ní pé yes ẹ fẹ́ ṣe practical ẹ máa bọ̀ wá ìyẹn ò ṣe problem. kódà kí ni instagram handle yín àti facebook àti twitter tó lè pàdé yín níbẹ̀. Um, instagram handle mi ni investor bobby investor b o bby bobby facebook mi náà facebook.com slash investor Bobby. tẹ bá type investor Bobby sórí facebook ẹ máa rí mi bẹ̀ instagram ẹ máa rí mi bẹ̀ twitter ẹ máa rí mi bẹ̀ snapchat ẹ máa rí mi bẹ̀ investorbobby ẹ máa ti rí profile ní pé actor ni. Hmm. Investor Bobby adúpẹ́ torí pé a pè é pé àwọn olólùfẹ́ yín fẹ́ rí lórí tẹlifíṣàn Orísun pápá lórí ètò fàájì ọ̀sán ẹ dẹ̀ dá wa lóhùn ẹ sì ti wó káàdì tó ẹ ṣe tí ẹ bá wa darapọ̀ àlejò mi ń fi àkókò ìdágbére wípé ó yá ẹ jẹ́ kó lẹ́ni pé ó dàbọ̀ ó sì di ìgbà kan dí ẹ̀ náà. ó dàbọ̀ ó sì di ìgbà kan díẹ̀ náà. kan díẹ̀ náà. ó dẹ̀ máa wo fàájì ọ̀sán. ẹ dẹ̀ máa wo fàájì ọ̀sán lórí Orísun TV. TV investor bobby ẹ ṣe púpọ̀ jẹ́ kí n dókè lọ́nà mò ń bọ̀. ẹ kúlé ẹ káàbọ̀ padà sórí ètò fàájì ọ̀sán lórí orísun tẹlifíṣàn pẹ̀lú èmi wọ́n yín ọ̀rẹ́ olólùfẹ́ yín fowóṣadé adéfẹ́wá aka fowó of Lagos. hey àlejò mi wọ́n ti padà lọ aka investor bobby on instagram tẹ́ bá ti dé instagram ẹ kọ tẹ investor bobby ẹ máa bá wọn lódìdí Investor Bobby ẹ ṣe púpọ̀ tẹ́ wá sí orí ètò wa ní ẹ̀ní a sọ wípé ẹ ṣe ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ rí i pé mo ti ṣe nǹkan tẹ̀fẹ́ gbogbo orúkọ tẹ̀ ń fún mi lẹ́yọ kọ̀ọ̀kan náà ni mò ń mú àwọn tó kù tẹ́ ẹ̀ tí rí àti kàn sí wọn wọ́n ti dá ọjọ́ àti ìgbà táwọn náà máa wá sí orí ètò fàájì ọ̀sán ṣùgbọ́n kó tó di pé mo dágbére lórí ètò lẹ́nìí fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ pẹ̀lú mi lórí ètò fàájì ọ̀sán ohun tá a sọ òun náà ni bárakùnrin wa investor Bobby bí wọ́n ṣe bẹ̀rẹ̀ kàrí àwọn láti kékeré ti ẹ̀kọ́ a tún wá sọ̀rọ̀ lórí àkórí tá a pè ní ọkùnrin àsìkò yìí ẹ̀yin ọkùnrin àsìkò yìí tá a bá wo nǹkan tí investor Bobby tó là kọjá ó tó fún wọn láti di ọmọ ta nígboro ayé lẹ́nìí ó tó fún wọn láti di ọmọ jàgídíjàgan ṣùgbọ́n investor Bobby wọn ṣe bẹ́ẹ̀ ọmọ ọmọ ẹni tí wọ́n ń ṣe bàbá ló kọ́kọ́ kú kò sí olùrànlọ́wọ́ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ní òde yìí téèyàn kan bá kọ́ máa níyà màá ràn ẹ́ lọ́wọ́ màá jogún màá dọgbọ̀n lẹ́yìn ọ̀sẹ̀ kan pátá parí ẹ̀ oṣù kan kálukú ti gbàgbé ẹni tó kú wọn á tiẹ̀ tún gbàgbé ọmọ òkú àfẹnìkan ọ̀kan tọ́lọ́n bá fi ọ̀rọ̀ wọn sí lọ́kàn ló máa ní à ah, lágbájá ìyá àwọn ọmọ tó máa filẹ̀ jẹ́ kí n kàn sí wọn ẹ̀yin ọkùnrin ìwòyí ẹ mọ nǹkan tẹ́ ń ṣe pàápàá wọ́n tún sọ nípa pé kí àwọn òbí kí wọ́n máa tọ́ ọmọ wọn bó ṣe yẹ kó tọ́ kò kí n ṣe pé ká ń kọ̀ràn ọmọ nílé ẹ̀kọ́ ká má máa lọ sílé ẹ̀kọ́ ẹ̀ pé ẹ olùkọ́ ọmọ yín akẹ́kọ̀ọ́ báwo ló ṣe ń ṣe a ní láti máa mọ̀ irú àwọn ọ̀rẹ́ tí àwọn ọmọ wa ń bá rìn a ní láti máa mọ̀ gbogbo ibi táwọn á bá gẹ́gẹ́ bí òbí a ní láti máa mọ̀ nítorí pé àwọn ọ̀wà kéékèèké ló máa ń di àgbà nínú wọn táwọn náà bá ṣe ń dàgbà ìdí nìyí tó fi jẹ́ pé ọkùnrin òde òní ọkùnrin àsìkò yìí ìtòhùnwò ẹni tí wọ́n kọ́ tó ń ṣe dáadáa kò fi bẹ́ẹ̀ pọ̀ tó àwọn ọmọ wa wọ́n yàn wọ́n á yanjú lágbára Ọlọ́run mo fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ lólùfẹ́ pátápátá mo sọ wípé ẹ ṣe bákan náà investor Bobby apè yín tẹ̀ ẹ̀dẹ̀jẹ́ alórí ètò Orísun tẹlifíṣàn ẹ̀yin náà ẹ ṣe ìbílẹ̀ vogue tó ń tọ́jú mi tí wọ́n ń dáṣọ aláràwárà fún mi ẹ ṣé bákan náà mo dúpẹ́ lọ Orísun tẹlifíṣàn fún àǹfààní yìí gbogbo yín pátápátá náà lẹ ṣe ẹ̀yin olólùfẹ́ mi tẹ máa ń wo ètò fàájì ọ̀sán ní gbogbo ìgbà gbogbo yín náà lẹ ètò yìí ò parí ẹ bá mi pàdé ní Instagram at fowó of Lagos ní Facebook mi adéfẹ́wá fowóṣadé ẹ bá mi pàdé ńbẹ̀ gbogbo nǹkan tó bá wà lọ́kàn yín gbogbo àwọn tẹ bá ti fẹ́ ká gbé wá ẹ bá mi pàdé ńbẹ̀ ẹyọ kọ̀ọ̀kan màá máa dà yín lóhùn ẹ ṣé ó dàbọ̀.